ọmọ nítorí ọmọ ayé أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه والتابعين لهم بالإسلام إلى يوم الدين فإن أصدق الحديث كلام الله وأحسن الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم أعزنا من الناس وما قرب إلينا من قول أو عمل أو اعتقاد أما بعد لم نزل عند باب عنوان له المؤلف بقوله شروط الصلاة شروط الصلاة وقفنا عند حديث أم سلمة رضي الله عنها وعن أزواج النبي صلى الله عليه وآله وسلم وعن الصحابة أجمعين نعم اقرأ يا مسلم القرآن الحديث عن أبي سلمة قرآن نعم النبي صلى الله عليه وسلم في الليله الجديده حتى علي الفتنة الليلة فلما طلعت الشمس إذا نحن ولينا إلى غير الفتنة نزلت فأينما فأينما سوى المنبر أخرجه الترمذي وفي الحديث الثالث مكفر الصوم نعم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين المسجد وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين المسجد والمغرب قبلة رواه الترمذي وقواه البخاري عن عامر بن ربيعه رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي على راحلته حيث توجهت به متفق عليه زال الصليب يوحي برأسه ولم يكن يسمعه في المكتوبة ولأبي داود من حديث أنس رضي الله عنه وكان إذا سافر وأراد أن يتطوع استقبل بمنطقه قبلة فكبر ثم صلى حيث كان وجه لسانه حسبك بارك الله فيك حفظكم الله والله الله بني الصلاة والكافي جسمان محمد صلى الله عليه وآله وسلم أجره الله جملة في الماء أليكم ما يقع يجب فنو إذا يقول الله لا تبع يجب فنو ìtàwọlé nínú ilé tó nà ọlọ́run bá ní kí ni wọ́n nǹkan tó pọ̀ ní ọkàn náà èyí tó kọ́rọ̀ ìtòkọ́rọ̀ nǹkan tọ́wọ́ kò ní sí ní ó kó lọ ẹ máa ń tọ́ ọlọ́run ní ìsopọ̀. ذكر كلمة كلمة جامعة لكل ما يذكر اسم الله به nǹkan pẹ̀ níbi kó o gba nǹkan wá wá níbi tí a jọ ọlọ́run gbogbo orúkọ tó kó àwọn kan pọ̀ sí i zikru wọn. gbọ́dọ̀ wọn pa aláṣẹ سبحوه بكرة وأصيلا يا الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا أجاكي ما نجي الله فوقه أكي دين طلب قال شيء قدرنا الله ونحن الازدياد في العلم شوف زمان الزيادة في العلم بما لكم نعم اللهم لا وفنا بكم قل ربي زدني ẹ̀yìn náà ọlọ́run lékún mi ní ìmọ̀ tẹ́ ẹ bá máa pàtàkì ìmọ̀ yóò máa wá sí i ó lékún ti bọ̀ tẹ́ ẹ bá ti ń kọ́ ìmọ̀ gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ àkérékọ̀ tí ọmọ ọkọ gẹ́gẹ́ bí ọ̀yá rẹ̀ tẹ́ ẹ bá ń kọ́ ìmọ̀ gẹ́gẹ́ bí the real and evidently prominent state yóò máa gbìyànjú ẹ̀ máa wá sí i ṣùgbọ́n tó ṣe pé ó kàn ka ìmà bí ijó ẹ̀dí ẹnì kọ́kàn rẹ̀ ò ní lọ síbẹ̀ ní àtàwọn ọ̀rẹ́ mi àjọ ń ké ní kíláàsì lẹ́yìn ń ṣàlàyé ẹ̀kọ́ fún ọ. mo wá ní ìmọ̀mọ̀ lágbára téèyàn bá bá síra dé ibìkan n ò ní lọ́rẹ̀ẹ́ ní ìdìjìra yẹn sí tí ó máa bọ́ ọ sọ kódà ìwọ tó máa ṣàlẹ́ǹdì rẹ̀ ọmọ ló fi lé lọ́wọ́ nílẹ̀ kó tó kà á nílẹ̀ kó tó wílẹ̀ tó wà ní kí tó tó bọ̀ à ń ta tó òde rẹ̀ yóò dùn fún ẹ. wọ́n lé pé ẹni tó bá máa ń ka síra dáadáa tó máa ń lékún mọ̀ ẹ̀rí tó kò ní lọ sí ilẹ̀ àwọn táàkì wọn máa ń pọ̀ òun tó díẹ̀ náà náwó ká àwọn bàtà kò fẹ́ẹ́ ẹjọ́ wá jókòó lẹ́gbá tí kàkàtà yóò fà wá ní. wọ́n gbà gbọ́dọ̀ ìmọ̀ tó jọ wọ́n ti rú ma àti ìdè ìlànà ní kíláàsì rẹ̀. àbí ìmọ̀ Quran ẹgbẹ́ ń jẹ ìjọ àbí yàtọ̀ sí jókòó ilé gbogbo àná là ń kígbe là ń pẹ̀rẹ̀ àti ìdè ìyẹn máa ń wá mà sí. ìmọ̀ Quran ti gbogbo ara ń dájọ́ mọ́ gbogbo ẹ̀ta ọ̀nà. ìdúró ìdúró ẹ̀ lọ ní ìmọ̀ tó jẹ́ gẹ́gẹ́ bí wọn lórí òyìnbó tá a bù náà kásílọ̀ gbẹ̀dẹ̀ ẹgbẹ́ ẹ̀kọ́. Gómìnà sílọ̀ ilẹ̀ ìbáradẹ̀ jẹ́ ilẹ̀ mọ́tọ̀bọ̀ léyà ilẹ̀ ìbáradẹ̀. Bí a bá ń ṣẹ̀sì lálẹ́ ìkò ní máa pa ìlú tó sì ṣe ọmọ yìí. Olóṣù kan tí gbogbo ọjọ́ ọjọ́ kò pé ìmọ̀ tí ẹ̀ máa ń wá ìmọ̀ bíi méjì mẹ́ta ni ìmọ̀ tí ò ní wúlò bẹ̀rẹ̀. Ìmọ̀ tó wúlò náà tó kún méjì yìí èyí yóò wúlò fún ìgbésí ayé wa nìkan èyí yóò wúlò fẹ́sì léyìí tí wọ́n wúlò fún méjì fẹ́sì yẹn ọ̀dà tó fún méjì fẹ́sì dé lójú wọn ní ìmọ̀ méjì ni èyí yóò wúlò èyí yóò wúlò ọ́ èyí yóò wúlò yẹn wọn máa ayé nìkan ìmọ̀ ẹ̀ṣẹ̀ nítorí wọn kọ́ ní ó ti máa dá àdúgbò ọlọ́nkọ́ bí ó ti máa kọ orin oríṣiríṣi burúkú ẹ̀ nínú fẹ́ńdì ẹnìkan wà ní tó sọ ọ́ de yúrò tó dèmí lóṣìṣẹ́ pé òun rò fún orí ẹni wọn gbọ́ orí òun àwọn agbó orí ti ẹ̀mọ́ ìjọ sọ ní nínú wàhálà dèmí lẹ́yìn tó dá wàhálà lẹ́yìn ayé rẹ̀ ìmọ̀kan ni ó pọ̀ àwọn ọmọ tó ń wúlò yìí ìmọ̀ tó ń wúlò lónà tó ní méjì èyí tó wúlò fún ilé ayé wa káàdì ìṣẹ́ lọ bẹ́ẹ̀ ilé ẹmọ kọ́ máa ló ti jẹun ìmá ṣérùfù àbí ṣérùfà ẹni ṣérùfà ṣérùfà ṣérùfù ni àwọn mo fẹ́ kọ́ wọ́n ti ń tún aago ṣe mo fẹ́ kọ́ bí wọ́n ti ń ṣe bàtà mo fẹ́ kọ́ bí wọ́n ti ń tún kọ̀ǹpútà ṣe àti fóònù mo bí wọ́n ti ń ṣe báyìí kémi náà lè rí bí ìlú jẹun òsì láìka. ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì èyí tó tún wà ìpọ́tàǹtì kò lè sí ìrìn lọ́wọ́ eléyìí wá sí ogun ọmọ lọ́lọ́run tó tó wọ pé rọ́bì sí ní ní ìyẹn tó wá pín méjì ẹ náà pín sí méjì. àkọ́kọ́ lè fẹ́ pé òun gẹ́gẹ́ ní ìmọ̀ yẹn fún ara rẹ̀ òun gẹ́gẹ́ ní ìmọ̀ yẹn fún ara rẹ̀ ìmọ̀ ní owó gẹ́gẹ́ láti sin lọ. mo ní èyí tó ń ra ayé wa lọ́wọ́ èyí tó ń rẹ̀sìn wa lọ́wọ́ èyí tó ń rẹ̀sìn wa lọ́wọ́ pé méjì ìmọ̀ àkọ́kọ́ nínú méjì ni jọba gbogbo pátápátá làbọ̀rọ̀ mọ́ ilé eléyìí yẹta ayé ẹnu àlè ìfọwọ́ bẹ́ẹ̀ sílẹ̀ ọmọ ọba ní yẹta ayé ẹnu ọ̀tá ayé ẹnu àlè ìka eléyìí ò gbẹ̀nu kálẹ̀ o ní ẹ ẹni iṣẹ́ àbá máa wọ ní ìgbìyànjẹ́ ọba owó kìíní ẹgbẹ́ ẹ̀kọ́ ní ẹgbẹ́ ọba hajj mo bẹ kíláàsì àwọn ẹ̀ka lánàá mo ní kọ́lọ́ ọba aláàbò ó dàbí gbogbo alóṣèlú mọ́tò wọ́n bá pọ̀ntán tí hajj sílẹ̀ tó bá ha ọ̀rẹ́ problem màmá rẹ̀ fẹ́ lọ hajj ọwọ́ ní bẹ́ẹ̀ dájú sọ̀fà ẹ̀ sọ pé ilẹ̀ sọ́fà pọ̀lú ilẹ̀ nínú wí ó sì lówó láti tẹ̀lé wọn lọ òun náà jẹ́ ní àìṣẹ́ ní pẹ́pẹ́pẹ́ ẹ̀rọ ẹ̀jọ̀ ní ẹ̀jọ̀ ìgbàgbẹ́jọ́ sọ̀fà nígbà wọn wọ náà ni torí kò mọ tí ó kò tó máa kà ẹ̀kọ́ ọ̀gbìn náà kò máa kà ẹni tó mọ́ wọ́n gbé ìbòjọ́ ọmọdọ́gbọ́ bẹ́ẹ̀kọ́ pẹ̀lú ìgbà àkàkọ́ àjìlánà bẹ́ẹ̀kọ́ lè bó alẹ́kọ́ iná sọ́bà ni wọ́n kọ́ tó wà ní ọ̀bí kọ́ bá ní iná iná sáfà wà wáyé mọ́wá mọ́wá nígbà tí ó bá yẹ pé jẹ̀jẹ̀ àwọn yóò ti kọjá màlára owó ni mọ́mọ́ ọgbẹ́ ìrìn ìta àfáà láti kọ́ ju ẹ̀kọ́ òṣìṣẹ́. Ọ̀gbìn tá ń tọ́lé báyìí nìkan. Èyí sọ pé ah, àwọn àbá náà máa ń ní kí wàá fi ṣe lọ́wọ́ ta àyíyànà ààrẹ ìbáwọn bẹ́ẹ̀. Ilé ìpò èyí ni láti jẹ́ àbá àtọ́kùnkù ọmọ yẹn o. Èèyàn yọ zàká ni, èèyàn ó kírun ni, èèyàn báwọn ni, àfi ìdá kò ní ìlàjì dáa kan. Àtúwọ́n ní àwọn àkàrà èyí Àwọn kan tí wọ́n rẹ̀ lọ́wọ́ mọ́rin máa tí wà ìṣẹ̀lọ̀ ìrí ọmọ inú tèbí. Àbá ìmọ̀ pẹ̀lú tèbí pé òṣà ti máa tàbí àmì orí pé kò gbọ́rọ̀ papọ̀ káàrí. Ẹ̀rẹ́ àbúgbọ́rọ̀ papọ̀ káàrí. Ìmọ̀ gbogbo àlàámọ́ tèbí ìlú ẹ̀yà ìlú ìpọ̀ tèbí ìlú àbẹ́lẹ́ أما التجديد العملي فعين عليه يتنوفى ثم أجر من ساكن ومن متوسط قبل الحق كل يقول أما فيما طلبه فيما قصر وما صار كل الجد وما صار بلاغه حتى عن أسيرة الجليل يمكن مرارة ṣùgbọ́n rẹ̀ sí lọ́wọ́ àwọn náà ìmọ̀ tọ́lọ̀ ń gbẹ́gbà rẹ̀ wọ́n pa sí lọ sí ẹni tó ọ̀gá tí àgbà tó ṣàlàyé Èdè ìpamọ́ mi ní wọ́n máa ní láàrín wọ́n máa bẹ ní nínú àwọn ìṣẹ́ wọn àgbà. Èdè ìbá ọ̀sán ní ìdí ìmọ̀ ó yẹ ara ìyẹn mọ̀ tó tó bá ọ̀sán. Ìwọ́n ìmú gbọ́n ìyókùnrin mọ̀ àwọn ọ̀pọ̀ yìí ẹ̀rẹ̀ ilé orí wọ́n wọ́n wọ́n tó mú sí náà lè lé wọ́n tó tó lè ìgbàgbọ́ ní dára lè lé wọ́n èlé ìlú pàtó ọlọ́run fún ilé rẹ̀ ìkan tí wọ́n mọ̀ ẹ̀ lọ́wọ́ ìyá òṣèlú ilé ìwọ̀ àtàkùrọ̀kù wọ́n ojúṣe lásìkò àti gbogbo ẹ̀rẹ́ tí ó bẹ̀rẹ̀ rẹ̀ wọn ní àlàyé ẹbí àáfẹ́rẹ̀ láàárẹ̀ ọ̀rọ̀ náà lábẹ́rẹ̀ ní ìgbà tí a fẹ́ bẹ̀rẹ̀ àgbà ẹgbẹ́ tẹ́tò ìlànà àwọ̀ tọ́bù ìlú wọn ìṣòro ìtọ́lá ìrìkọ́ọ̀dì àrùn ìrìkọ́ọ̀dì àrùn ẹgbẹ́ ọlọ́gbọ́ra tí ẹ̀ka fún ìlú rẹ̀ ọlọ́run ti gbà fún ìṣòro àti ìṣòro تكليف ذهب البيت وقبل نور مياه وفي قبل وجود بيتك Ẹ̀sìn tó wá fẹ́ láàrin ọmọ ilé ìwé àtẹ́lẹ́gbìjì ìkọmọlé ìlú mẹ́ta ẹ̀dá sí tó ti jùlọ. Tí wọ́n tí mo ní owó bàbá láàrin ilé ìrìnà títà ìrìnà. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ìrìnà lọ́dún máa bá tó gbogbo rẹ̀ láàrin ìjẹ̀bùtọ́wà àtàkì ọjọ́ ìsànàrí wọ́n àtàkì ìgbà lágbára àti àwọn èèyàn mú àkókò lọ́dún òní gbogbo orí ilẹ̀ ètò wọ́n bí ó ti bẹ́ẹ̀ lọ́nà wọ́n bí ètò ọ̀gbọ́n ìlú nàbáyé àwọn sọ́wọ́ rẹ̀ fún wa ìlú ẹlẹ́yìn náà kò sáà tó wọ́n bí ó jẹ́ ẹ̀rí gbọ́ra bó ẹ̀rọ ó ti bó ní orí ẹjọ́ ní ọ̀gbá tó bá dé ìjọ ìrẹ́júmọ́ ìrẹ́júmọ́ lọ́gbà ìfún ọ̀gbá wọ́n ń jẹ́ orí àti ọ̀rọ̀ wọ́n ń jẹ́ ara ilé ìjọ ọ̀wọ̀n lórí ìjọ́sílò tó bó ìjọ́sílò ìjọ́sílò ìjọ́ ọ̀gbẹ́ àtọ́gbà wọ́n wọ́n ń jẹ́ ọ̀gbẹ́ ẹgbẹ́ bàtà tó ń sọ wọ́n gbà pé kò lè jíjẹ náà wọ ọjọ́ náà sọ́jà láti bí owó yìí ẹ wá máa kàn lẹ́yìn tó wọ́n gbogbo ìlú kí lẹ́yìn tó wọ́n gbà ẹ̀ka. Ìdájọ́ ilé ìlú ti ń ṣe ẹ̀yà tó ń kọ́ ọjọ́ ìjọba. Ìmáṣá ti lè ṣe é ní ọjọ́ ìjọba. Ìmáṣá ti lè rẹ́ ẹgbẹ́ ìjọba wọlé. Wọ́n tó orí náà من بلان في أو على في رام الظلم أو الحجر والصبر كوكوكا رانا كوكان ومتى جميل كان أما أنا كوكوكا راكي أظلمني راكي ألمني ملكي ألمني جوكي ملكي ألمني في ضغط Ìrìnlẹ̀ àwọn ọ̀ṣọ́ náà wọ́n jẹ́ ìṣẹ́ ìrìnlẹ̀. Yàtọ̀ sí bí fáwọn tí wọ́n bá jẹ́ ìrìnà sí ìdíjọ́ tí wọ́n tó àyà Ó fi èkó ló lè jẹ́ ìjọba wáyé ara tí ó ti rẹ̀ wáyé ara tí ó ti rẹ̀ ìjọ ọmọ òwò tó máa sọ̀ kalẹ̀ bí i tó ń fi sí wàhálà náà ti tẹ́lẹ̀. Wọ́n fẹ́ ti di ìfẹ́ ìfẹ́ ó fi ti bá Tọ́kọ́ tó tó jẹ́ ẹgbẹ̀rẹ̀ ní orí. Ọlá ìyàwó rẹ̀ ti jù. Táyọ̀ lọ sí. Nígbà tó lọ sí ọjọ́ ní ìsìn. Ẹ̀rù ọjọ́ ìdíje ìdíje ẹ̀rù máa ń tẹ̀lé ìgbà àbí. Níbi àwọn tó ìdíje ìdíje owó àti ìdíje ayé náà Ọlọ́gbẹ́gbẹ́ ìgbìyànjú ìgbìyànjú owó ìgbà ní ìlú ìlọ́mọ̀dá tó ń tẹ̀lé ẹgbẹ̀rẹ̀ ìgbìyànjú حتى عن الطوائف والمتغيرات ذلك الطوائف والمتغيرات بالله عاروا به وقال الله إذا قوى قلوبكم ولا يخفى بريدنا بريد على ذلك ذلك ذلك على ذلك ذلك ذلك ذلك ẹran tẹ̀lé pé ó ti ti gba pakistan ọ̀sẹ̀ tí ó bu òbí ibi tó lè fi fún àìlára lọ́sẹ̀ tí ó ti fa òyà lójú kékeré orí bá ń tì lọ́sẹ̀. nítorí náà ìjọba ẹ̀jẹ̀ ní ọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ ẹ má fi àwọn aṣọ tí ìwé òkè mú tó bá mú kọ́ àwọn ìgbà. wọ́n lọ́wọ́ nígbà ọ̀nà méjì قوم وأمم لا يتوكل عليه فائدة ما فأخذ ما يجوز فأخذ الليل هذا الذي لا يقدر أن تحتملك ولا يتوكل علينا فاعل في الجمل قالوا في هذه الرأي في الدلالات وضعوا منها بيتي إيوه àlàáfíìsì jọmọ ìjọba ẹ̀rù tí ń sábóló rẹ̀ tó sáájú ẹ̀ tí ìṣe kan sí rẹ̀ gbogbo òun tó bá ń sí yóò máa fi ìbọn ìrìn rárá wọn àbúrú sọ pé kò sí ṣe ìbáyà àyòkèjì ẹni tó lọ rí ẹjẹ́ rò ọlọ́wọ̀n nígbà àwọn ẹ̀fọ́ ti ìjọba náà sí wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ lókèrè àwọn akéré ọ̀gá ọlọ́wọ̀n nígbà rẹ̀ wọ́n tó wá sí ẹ̀rọ ìjọ ọ̀rọ̀ tó kí ó kí wọ́n rẹ̀dẹ̀ ọ̀rọ̀ òjúkọ̀ ìtí ẹni bí lẹ́yìn ìfẹ̀rẹ̀sẹ̀ lẹ́yìn ìfẹ̀rẹ̀sẹ̀ wà lẹ́yìn ẹ̀sẹ̀ ọ̀nà ó bí wọ́n ti lẹ́yìn ìfẹ̀rẹ̀sẹ̀ wà lẹ́yìn ẹ̀sẹ̀ ọ̀nà láti wọ́n kọ̀ bí wọ́n rẹ̀ ẹ̀sẹ̀ ọ̀nà tí wọ́n bọ́ ìgbésẹ̀ wàhálà sí ìgbéwà sí ìfẹ́ mẹ́ta ìfẹ́. Ẹ̀hàn á rí ní ìgbésẹ̀ hàn nígbà nítorí tó pé ẹ̀sán rẹ̀ wà pẹ̀lú omi tí ó wù rẹ̀ àti tó wà ní máa bó òun rẹ̀ àwọn ọ̀pẹ̀rẹ̀ ìjọ òun náà ni ẹni tó ṣe pé ó kírun níbi ọgbẹ́rin ọ̀gá tó gbogbo rẹ̀ mo fún ní ọ̀sìnkì mo fi mo sí ìrọ̀mọ́ ọ̀rùn bákan náà lẹ́ni tó ń gbé aṣọ ẹ̀rọ kan tó bu gbọ́ rẹ̀ wọ́n fi ojú lójú pé ojú ẹ̀ ọwá fi rẹ̀ èmi ìtẹ̀lá tí mo bẹ̀rẹ̀ tí bá ọkọ̀ ìjọba tí ó àwọn olóyìn ìjọ ọ̀kan ìsí àwọn olóyìn ìjọba wọ́n sọ ẹ̀rọ ilé ẹgbẹ́ ìdíkú tó ń tí ń tó ọkùn ní àbó bẹ̀rẹ̀ tó ọtí lọ́pọ̀ sí ọ̀dá rẹ̀ náà kan torí bí ìjọba ìkọlẹ̀ ọ̀rẹ́ òkú sẹ́jẹ̀ ní ẹlẹ́gbẹ̀ẹ́ tí ó bá ti fi fún kalẹ̀ ìfihàn ìgbésí wa ìtàkùdà ẹlẹ́ sẹ́gbọ̀n ìpìlẹ̀ àdúrà wọn kí wọn ló ti ń fi orílẹ̀-èdè kalẹ̀ láì sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ sílẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ nígbà wá kí wọn látẹ́gbẹ̀ bá ṣí àwọn bí òògùn kan lára ìjẹ́ bí oúnjẹ tí ọ̀gá pọ̀ tó kà á padà kò sí tó ní ẹgbẹ́ ẹni ní ìlú tí òjò wọn kọ lórí ìgbà òjò wọn ti pọ̀ náà ọ̀dà jẹ́ ló dà mí. bọ̀dẹ̀ ìlú tí wọn tí atẹ́gùn gbé oúnjẹ oúnjẹ rẹ̀ ní gbogbo ìlú rẹ̀ ọdún dára mọ̀ ó sì lè gbọ́ òkè wọn oríṣi tàkánlẹ́nà ìṣọ́ tàkánlẹ́nà ní èyí tó lè jẹ tí mo ti ojú bẹ̀rẹ̀ mọ̀ tó ti láàyè àárín ní kèrè orílẹ̀-èdè gbà ẹgbẹ́ ẹgbẹ́ fáwọn àwọn àkúrò àtẹ̀gbẹ́lé púpọ̀ náà rẹ̀ ní kí ọ wọ́n kàn mọ̀ rí ọwọ́ àwọn tí ó rò ojú tí ó rò ojú gbogbo lára ilẹ̀ àjẹmọ̀ náà olùkọ́ àti ìdíkà àgbẹ̀yìn tó ń gbé àwọn ẹgbẹ́ أطفال المرأة دين وقفان بغير إزالة يبني ويبني أشتبه بوري بوري Ìrìnbáyà tí ó fi kíran àti aṣọ jíjẹ́ bláwọ̀ lọ́ta òṣìṣọ́kẹ̀ rẹ̀ àdájẹ́rin jẹ́ ìrìn ìgbàfọ́lé ìgbìyànjú ìbọ́pẹ̀lú òṣìṣọ́ ìgbàfáà rẹ̀ bí rẹ̀ واسعا يوم قضاء عينات تكفر تتدخل يستثور ويثور ظهور فلقيها يذكر الظهور أو ظهر فلقيها يبقى في البيت عليك الحجة حتى لو تكفر البيت صلى الله عليه وسلم إن فعلت شوك من أبيض إذا تكون شوك ordinary satisfactory signal, everything. And if the body is not only a physical plan, but it's still something else about being a realistic dialogue and thinking. Some of our last few बारह होता थी हम लोग के सुबह बोलना कुछ लोग एक तस्वीर आप लोगों ने जो आप उसके बारे में शेयर की ऐसा ولكن يسير من آل الحديثة ìgbàgbọ́dì lápòótọ́ ẹ̀tọ́ ọ̀fẹ́ ìgbọ́dọ̀ tí ó kò fẹ́sì tọ́pọ̀ bá ti bẹ́ àti nínú ẹ̀sẹ̀ èṣè wọ́pọ̀ láti tí ó ṣe báyìí lò ọ̀pọ̀ ẹ̀sẹ̀ ìṣẹ́pọ̀lẹ̀ ìdára ó wọ́n tí ó wà ti bẹ́ẹ̀ náà sí náà ó gbọ́dọ̀ bí mọ́sọ́lá sí ìgbàgbọ́ ayélujára ìṣẹ́ ti bẹ́ẹ̀ ṣe torí ìdílé ní kò fẹ́ ọ̀kan tó jẹ́ tẹ́tẹ́ jùlọ lẹ́yìn ìwọ ara àti ìmọ̀ra ó bẹ̀rẹ̀ kò ní gbogbo ìlú ṣọ́ọ̀tì ọ̀nà èyí tá a gbọ́dọ̀ fún kí ìyá tó tẹ̀lé gbogbo tí ìgbà ti délé ayé tí ọ̀pọ̀ tó ti délé ayé ọlọ́run ìgbà rẹ̀ kan á mọ̀lẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àìrẹ́ ọ̀rọ̀ tẹ̀lé ó ní bàáyìn náà náà máa ìwọ̀n mọ́jú ìjápẹ̀ mọ́wọ́n ìlú àwọn ọwọ́ náà ti ti tàbí rẹ̀ ọ̀yà àti ìrẹ̀ ìwọ̀n gẹ́gẹ́ tó ọ̀rẹ́ ìrìn. Orí kó ojú lọ ó ẹni tí wọ́n sọ ilé owó ojú tó ọ̀dọ̀. Ọ̀gbá ẹ̀kọ́ jẹ́ tó pa àwọn ẹ̀kọ́ Irú ẹ̀kọ́ dàbọ̀ ní kẹ́mọ̀ rẹ̀ tí ó ti wá ṣe ní ìgbèlé ìgbèlé. How will you be founded and mercy? Yes, yes, yes, yes, yes, yes. Ẹni tẹ́rẹ̀ àwọn àpapọ̀ ọmọ ìlú alálàájẹ́ ọ̀dọ̀. Wọ́n rẹ̀ àwọn bá bọ́ọ̀lù ẹ̀wọ́n gbogbo ẹni tí ó ti ń gbé rẹ̀ láti fi sí ìgbèrè ẹ̀yìn náà ọjọ́ àgbà bóòlù dìde èyí gbogbo ẹ̀dá tó bá tó lọ́pàá láti ẹni wọ́n bá tó ìgbà rẹ̀ ti jẹ́ ó bẹ̀rẹ̀ pẹ́ àárò ìjọra rẹ̀ wọ́n bá rẹ̀ tó jẹ́ tó orí ní tó lẹ́rẹ̀ ẹ̀rọ ẹgbẹ̀gbẹ̀ ọgbà rẹ̀ Thank you. bá ti dọ́pọ̀ àpapọ̀ ní wọn ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ ní ìbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ láti ìjọ wọ́n máa dọ́pọ̀ àlàbáyé máa dọ́rọ̀ fún àṣírí ẹ̀rẹ̀ kálẹ̀ fún àtúwọ̀rí ìjọba akáwọ́ lọ́wọ́ àpárọ̀ kẹ̀kẹ́ máa hálẹ́bí ẹ̀yìn tó kòtò ìdí láìsí àbí ẹ̀sẹ̀ tó ẹ̀ẹ́sẹ̀ tó rẹ̀ àwọn ayé jẹ́ bí bàbá tó bí ìgbẹ̀rẹ̀ òjò mọ̀ pípàdé sáà àbí ìgbẹ̀rẹ̀ Ìwọ́n ìdí bá pé àìsà tí wọ́n lò ẹni tó ń sọ lẹ́yìn ìgbẹ́rẹ́ àìsà àìsà ọ̀pọ̀ àìsà. Wọ́n tó dàbí ìdíkẹ́ ní ìdíkẹ́ ó gbé jẹ́ ọ̀dá Ọ̀pọ̀lọpọ̀ àdíjì wọn lè jí ọ̀pọ̀ ń tó bí ayé òun àdálà rẹ̀ kí ṣe bíbí rẹ̀ kí ń pa ìpín ìjọba kì í ṣe àlè kì í pa orí rẹ̀ sí rẹ̀ láàrin àárín ọ̀gá ó ní ẹ́ ìgbọ́gbọ́yá láti ń gbà ní ìpínlẹ̀ ẹ̀sìn àwọn àwọn ṣe bíbí rẹ̀ ìtàkùn nípa ìṣèjọba ha ha àbí ìṣèjì olùgbà. Àwọn mẹ́fà lọ́rẹ́nu mọ̀gbùnú náà ọmọ òṣìṣà fún wa káyà àkọ́rá lè jí bẹ lọ́pọ̀ káyà àkọ́rá lè jí bẹ oṣù yanjú ẹ̀. Níbi tí níbi ìdájọ́ ìkọjú sí kíbla gẹ́gẹ́ ni. Àwọn mẹ́fà tí ó yí gba ìkọjú sí ha fún ìlọ́wọ́ حكم عام مبطع بما في هذه الأحاديث مبطع بمضمون هذه الأحاديث فممكن تفهم في كل رجعة من الوطن إذا كنت رجعة استطاع الإسلام فإسلام يكون جابر فكي تجمع الإسلام نظام السنة نظام دليل الجيع نظام دليل الجيع يمكن يكون فرع نفع وقبلة ولا يتعين ما كان جائزة ما تسلم فولي جوعه يقضي بكبلة كده بكبلة هو ní lọ́wọ́ ní ìgbìlẹ̀ ìsìnà pẹ̀lú ẹni tí ó jáde yóò bá ní àà ẹ̀rọ láì ìgbé ìgbìlẹ̀ òun láwọn jù mẹ́pọ̀ olóòrùn náà gbọ́nà ẹ̀rí tí ó ti lọ náà pẹ̀lú Bí ẹ̀nà wà nípa àgbà àwọn ìpókò nípa àwọn Ẹgbẹ̀rún wọn tó ń ṣe wáyé, wọn tó pé bó ti rí ni àwọn ẹgbẹ́ àwọn ti pa ẹni. Bí wà ní ìpàdé sí ẹ̀ lọ́dọ̀ tí wọn ibi tí ó rí ní ilé ọlọ́run ti sọ̀rọ̀ ní àwọn kílómítà pọ̀jù sí kàábà tí ń bí ìbèrè gbogbo ọlọ́run fẹ́rẹ̀kì lẹ́yìn ìdíkọ́ ìkọ́ báwa bá ní ṣe ìpìlẹ̀ títí ìdíkọ́ sí àkájìdì wọn ló ní gbà ẹ̀kọ́ tí ó bá ti àwọn bẹ̀rẹ̀ tó fi jẹ́ nínú sí ibi tó tó ti tó ní Ìjọba àti ìrìn ìrìn ìjọba ọlọ́rọ̀ ìjọba ọ̀rọ̀ orílẹ̀ ìjọba ìjọba ti sáàmì àyíká àjíjẹ̀ ìṣèlú àti ìjọba àjíjẹ̀ ọjọ́ ìjọba ìjọba ọjọ́ láàrin àpapọ̀ tí mo tó jẹ́ ọwá ṣe ìlú tí wá dáadáa. Ìjọba àjọ ayé bí i pé wọ́n jẹ́ àjọ ọmọ sí ẹ̀rí lórí bí nípa ìlú tí kí àbá. Wọ́n tó wọ́n ẹ̀rọ ìjọba àjíjẹ̀ ọjọ́ ọ̀rọ̀ àjíjẹ̀ Tẹ́lábí ìlú jáde ní Kánà. Wọ́n tọ́ bá lè rí ìgbàgbé ní ìjú rẹ̀ lọ́ fún àwọn àti ìtọ́jọ́ àti ohun tó bí ìgbàjíjá ìgbàjí nínú ìgbàjí ẹ̀ ìdíwúrì àwọn ẹgbẹ́ wọn sábọ́ọ̀rùn sí ẹ̀yẹ á sì jẹ wọn ti dé ìrúurì ìgbàjíjá ẹgbẹ́ wọn lọ́wọ́ ọjọ́jẹ́ onígbẹ́ tó wá bẹ́ẹ̀ ọ̀rọ̀ ní ìlòrí tí ó tí ó wọ́n mú pcd márùn forty nine forty seven tí wọ́n ti lọ́yẹ̀ àyẹ̀wò ọlọ́wọ́ pọ̀ ara nàìjíríà abáfẹ́ àtẹ̀yìnà mọ́ṣù wọ́n wá ìpẹ́yìn ẹgbẹ́ ní sáyẹ̀nsì táwọn ní sáyẹ̀nsì ní dábàá pé ìbílẹ̀ yóò bá ti gbóná tó ìjẹ́kẹ́ta mú ẹni ogun yóò mọ̀ sí ìdílé lẹ́yìn ọmọ òsì mẹ́rin ẹni tí a ti kọ́kọ́ sí tó kọ́kọ́ mú dé ẹni tó kọ́kọ́ mú lọ sí kọ́kọ́ mú lọ sáà ìfọ́ ọ̀sẹ̀ ọ̀gá ọ̀gá tí wọ́n lọ jọ ẹni tá a lọ́jọ́ sọ̀rọ̀ tó lè máa ọmọ lọ ìdúrà sí

tó ń bá ọ̀rọ̀ lọ sílẹ̀ èyí tó kọ́kọ́ tó ti tóbi náà. Láàárín ẹlẹ́rìí náà sọ pé ọ́n títà mùsùlùmí ó ti tó tó ti mùsùlùmí ni pé tí ẹ̀ bá ní lágbára tí ò bá ti dé sí ọ̀rọ̀ tó gbà kò lè rí tó náà. Ẹgbẹ́ tó ti rí ìlú ìdílé lò, ẹ̀jẹ̀ ló wá fẹ́ bí mùsùlùmí tó ní mùsùlùmí tó ń jẹ́ níbi ẹ̀ka tó ní sáfẹ́ ìdíkọ́ lẹ́ẹ̀fẹ́ ìlú sẹ́yìn ìlú bí ẹ̀kọ́ sáwọ́ àwọn ìlú tó jẹ́ níwọ̀n àwọn àgbà sáfẹ́ ìlú tó ní mùsùlùmí Àìmọ̀ tó lé ìlú náà, torí pé ibi tó wọ́n ti ń ba títí ìjìnlẹ̀ ti ń ba ìgbọ̀n sábà àti ẹ̀sẹ̀ tí ìjìnlẹ̀ ti ń bí. Ìlú àwọn ìjìnlẹ̀ yọ́ ìjọ ìkú ní òjá ẹ̀rí títí ní ọjọ́ àmọ̀tẹ́gbà ọmọ ọlọ́gbà ní kúkà nínú tó bẹ̀rẹ̀ sí òṣèlú èyí tó sáfẹ́ ìjọpọ̀ bí ẹ̀sìn ìlà ẹ̀wọ̀n ẹ̀wọ̀n sáyẹ́ǹsì ìlà ọjọ́ sáfẹ́ẹ̀sì èdè sáfẹ́ẹ̀sì tó kọjú sí ìsì tó ń jẹ́ tẹ́ẹ̀bá lọ sí ìdájọ́ wẹ̀sì lẹ́gbẹ́ gan ní ẹ̀ẹ́sì tèbè ní sọ́ra wọn ní ìsinmi ní sọ́ra ìlú ìsinmi ẹ̀kọ́ tó sáfẹ́ẹ̀sì tó kọjú sí ìsì ní ẹ̀sì nínú òótọ́ ní ọjọ́ parí gbogbo àgbẹ̀kọ́ tó sì rèé bẹ́ẹ̀ ni orúkọ sí rèé tó ń fi ìgbésọ́ Para evitar los niños. Yo también tengo que estar siguiendo. Miren, solo para consideración. حديث حديث العالم الربيع فرض عليه وكما مع النبي صلى الله عليه وسلم في ليلة المدينة حسب الله النبي صلى الله عليه وسلم نور في الجبال فأشكلت عليه السبيل هذه هو بلاد مسلم lẹ́yìn ìgbà àti ọ̀rọ̀ títí bí ara tó bá bí bí orí tí wọ́n ti jẹ́ ọ̀nà tí ọ̀rọ̀ bọ̀kùn lẹ́yìn ìgbà àti wọ́n ti fi fún ọ̀rọ̀ tí ó rẹ̀ pẹ̀lú ọ̀nà tó ra ẹni iṣẹ́ ní ọ̀rọ̀ tá a ọjọ́ kì tó mọ̀ wá yọ ìgbàmù pẹ̀lẹ́ lẹ́yìn àbí ìgbà ọjọ́ bí àà ìdìbò ìgbà tí ó ti jẹ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ kan ìgbà استفتحنا وجه الله يسأل يوم الله يجري فتكين جاء تكين دم فهو تجديد الله تجديد تجديد يولم لكي فهذه الإمام الكريم يجب دعوان أنا تجديد عليك ṣùgbọ́n àwọn tó túnmọ̀ sí ń pọ̀ ọlọ́run fún wa nínú sọ́ọ̀tì lọ́gbọ́n nígbà táwọn àwọn ìgbà jẹ́ lẹ́yìn tọ́lọ́ sọ̀kalẹ̀ sí ẹ má kọ̀ọ̀kú sí bẹ́ẹ̀ ti kọ́ sí ìdìbò jẹ́ ẹ máa kọjú sí káàdà wọ́n ní ìta títí tó wà lẹ́nu ẹ̀rọ ìwọ̀n bá káàdà lọ òdì òdì à ìgbà omi tẹ́ sí ẹbí tí sí bẹ́ẹ̀ ti kọ́ sí káàdà lọ́wọ́ rẹ̀. Àkọ́kọ́ mi, ó já Tapi wọ́n ti ọdún mọ́ ìdìbò yìí. Àbí ìdìbò wa lọ́sọ̀dọ̀ wọ́n ti ti jẹ́bẹ̀. Wọ́n ti ti jẹ́bẹ̀ wọ́n ni pẹ̀lú ìgbàgbà àwọn tó lè láti lọ tó lè lè lẹ́yìn ní ìgbà. Èdè tí ó ń gbọ́dọ̀ àwọn ọ̀dọ̀ rẹ̀ ṣe ti gbà lọ. Ìgbà ọdún sí ilẹ̀ ọ̀gbẹ́ ìgbìlẹ̀. Nígbà táwọn ọmọ mi kí tẹ̀lẹ́lẹ́bí ìwọ̀n tó ń yọ padà bàbá náà ẹni tó lọ bá ọjọ́ ìpọ̀lẹ́ ìlà lórí kílá à nígbà tí ó di dàrẹ́kì àtúgbà ọ̀rọ̀ tó ń fi ọ ọ̀nà ìjọba pé ọ̀dùnọ́gbà ìpọ̀lọ́gbà ìpọ̀lọ́gbà يحكي على الله وغيره من الله ويقول مثل هو من حديث جبريل àwọn ọmọ ìpínlẹ̀ ilé ẹgbẹ́ ní ààyè wọ́n ti wọ́n ààyè tí wọ́n ti tọ́lá tó pọ̀ jù ẹ̀ẹ̀ta wọ́n ti bọ́ ọgbọ́n àdìgbà àti ẹ̀fọ́ àti ìdìbà ìgbẹ́jọ́ pẹ̀lú tí kò hàn jù ọ̀jẹ̀ láti wọ́n ń rí sílẹ̀ àwọn ìgbàjọ́ tí wọ́n ti pọ̀ jù ìwọ́n tí wọ́n lọ ní ìlú ọ̀kan àkọ́kọ́ omi gbé gbogbo àpá ọjọ́ nígbà tó ń títí bí àwọn òkè ìsìn ẹni tó bá máa máa tó òkè ìsìn tó ń títí bí àwọn ọ̀pọ̀lọ́ ìgbà lọ Wọ́n ní bóò rẹ̀ ti máa ń bá títí tí bí àwọn àtúgbà lé mọ́ jẹ́lá títò. Inú tó máa ń yà lọ́wọ́ láti láti ní ara rẹ̀. Ìjọ ọmọ fún Mọ̀dáńdẹ̀ nígbà iná ayé ayé báyìí ní ẹkùn wa lórí ìdínà. Lórí ìdínà, wọ́n pàdé lọ nígbà tí ó ṣẹlẹ̀ láyé Màáwọ̀ àárẹ̀ tó bí wà ní ọyọ ìgbìmọ̀ rẹ̀. Tòbí ní ìdí ìṣẹ̀wà wọ́n gbọ́ ara wa àáṣe láyé náà. Ìrìnà ọmọ títí àlèlúyà ìlú ìlú nígbà tá a wá ń sá àdáwọ̀ bá ó kí ní ọjà ẹbí tí èyí tó tó ń lọ ìjọba ló kú náà Yàtọ̀ ìwà ọgbọ̀n tó ìjọba ìjọba wọ́n lọ́pọ̀ ní ìlú ọba gbé lọ́mọ ti ní àgbègbè àwọn ojú àwọn ojú òkè ọ̀gbẹ́. Ìgbàgbọ́ pé ilé àwọn ọ̀dáàdì àbí màárì àwọn àárín ẹgbẹ́ mọ́tò ẹgbẹ́ ọgbẹ́ Òṣìṣẹ́ alábùkọ́ fún àwọn èèyàn lẹ́nu ló kí ni olóòjọ́ fi gbọ́ọ̀rùn. Màkàrí ilẹ̀ ìjọ́ ìgbọ́ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀kọ́. Àbí ó lè màdára bèèrè ìdájọ́ ní gbọ́ọ̀rọ̀. Ìyẹn ti dráìlì. Ìjọ́ bí wọ́n àti dábù gbòòrò olóòjọ́ ní gbọ́ọ̀rọ̀ ìjọ́. Ìjọ́ ní gbọ́ọ̀rọ̀ yàtọ̀ sí ìgbọ́ọ̀. Ṣùgbọ́n àwọn ìtẹ̀nà lè máa rà ní ẹ̀lú ìṣúlẹ̀ ìtúmẹ̀tì ẹgbẹ́ ń lò ní ìlú Ili 967 idaresi ediyor. Ili 180 Muhtemelen kimler yararlı idaresi. Bu yüzden herhalde kadarı tarafabiliyor koyuyor. İnan ben bunu instrument diyor. İkisinde bunu diyor. Bana sayılıyor. İnstrument diyor. Ben sayılıyor. Yani. Eğer ben daha yok oluyor. Kimler yararlı èsì ti fún ìlú ètò ní ọmọ ọ̀pọ̀ ẹ̀rọ mọ̀ parí lórí tí ọjọ́ àjọ́ padà jẹ́ ibi tó lọ fọ́ tó bá tún yá tó ti yá ọjọ́ tó lè tó lórí ọjọ́ lọ́pọ̀ ọjọ́ ti ẹ̀yẹ tó bá lọ́jà tó bá sí ẹgbẹ́ ẹ̀yìn tí ti bà tó lè tó wà ní gbẹ́gbẹ́ ìwà lórí ọmọ wọn tó lọ àbúrò sí ìbàdàn tó lọ tí ọjọ́ nígbà tó lè tèrè láyé ó lọ sí ẹgbẹ́ àà ìgbẹ̀gbẹ̀ àyè ìrìtọ̀ tí ó bá ìrìtì ìrìtì jẹ́ fún mi nígbà tó bá rí jẹ́ nítorí ìrìnà àwọn ẹgbẹ̀rẹ̀ gbogbo tẹ́ nítorí náà púpọ̀ tó lè ti ìwòsí ìṣòkàn wà òbí ẹ̀rẹ́ ìṣẹ́ àti àwọn ìṣòkàn tó ti pọ̀ àrùn ó ti jẹ́ ìgbà ìṣẹ́ wọ́n ti lè ṣe. Ìjọ ti yọ ìgbà ìrìn ìgbẹ̀rẹ̀ ìjọba mọ́tílá ibi tó ti yọ èyí ti pín èyí tó bẹ́ẹ̀ ọdún sí òun tí ó jẹ́ ìdí rẹ̀ ìgbé páìwó fèrè nílé nínú wa ìdíjọ mọ́tílá tẹ́lẹ̀ ibi tó ti yọ ní kọjú lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ibi mo lọ́jú tí ibi tí ó wọ̀ lára ọdún ìjọ ààrẹ lọ. Èyí ti tó wọ̀, wọ́n ní ìrẹ́ pé láàárín ìgbà ọ̀rọ̀ méjì ló ti yọ, ó ti jẹ́ lórí ká. Ọlọ́run ti ní fún àwọn ọ̀rẹ́ wọ́n Wọ́n ti fẹ́ kó bí فإذا يتوافق بما يجري لا هيك مطلع لا يجري في الله لا يجري مثل ما جاء في جماعة يرى على وضع الدرج وقال حديث الثاني جزاكم الله خيرا. وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين المشرق والمغرب كلمه رواه الترمذي وقواه البخاري حديث صاحبك لا يكفي إذا جاء حديث عن الكعبة ماذا بعد أن تكفي هو أباك الله ní ti tó fi ṣàbò òṣìṣẹ́sára sí rẹ̀ gbọ́n tí ó bá tàwọn ẹ̀sẹ̀ tó dájú tẹ̀ tó kù tó mọ́sára sí ilé ìṣẹ́ wa fún un. Sọ ní gbogbo àwọn ará sáńtì èdè máa bẹ́ bọ̀ sí ọjọ́ láti àwọ̀dé àìlẹ́gbẹ́ ìdárẹ́sìn. Àṣọ àìlẹ́gbẹ́ tó ń dẹ́gbẹ́ àṣọ máa mú lé lórí ní ti bá ẹni àwọn ará ní wọ́n máa ń lò. Èyí gbọ́ ní gbàgbọ́ ọ̀hún. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú ní pípa ìrìn ìwọ̀n yìí wàhálà bí ìyẹn bá ń kàràkà wọ́n tí ẹ bá ń bẹ ní pàtà tí ẹ kò bẹ ní bẹ nàìjíríà kàbí ìgbọ́ ọgbọ̀ wọ̀nyí àwọn ènìyàn ní ìgbé ìgbọ́ àwọn ènìyàn tí wọ́n jẹ́ mọ́ tí wọ́n jẹ́ mọ́ ilé òní àwọn ìwọ́n ní ìṣòro ìrìn àbẹ́yìn ẹ̀ṣẹ́ wọ̀rọ̀ lọ́gbìrì bí ìṣòro. Ìgbìgbẹ́ láàárín ìwọ̀ òòrùn àti ìyó òun ṣe ìpínlẹ̀ òun jẹ́ bá tó kọ́ bí jẹ́ sí ìlànà ọ̀pọ̀. Àbí ìdí bá tuntun yìí, tí èèyàn kan fẹ́ lè ló lè tọ́wọ́ ní Nàìjíríà. Nígbà tó ń sọ ọ̀rọ̀ yìí, ìlú Nàìjíríà ní ìgbẹ́jọ́. Àbáwọn àkùrẹ́ ìgbọ́ orí lè káàlì lẹ́ṣẹ̀rẹ̀ báwẹ̀.

lọ́wọ́ tí wọ́n ti gbìyànjú àgbọ̀ ìgbà tó ṣe yìí. Kọ́ọ̀kà látàrọ ìgbà náà wá ṣàlàyé. Ìjọba ọ̀dọ̀ rà àjò orí ìgbà àjà àìsàn lọ́dún nígbà ayẹ̀ ìgbà. Wọ́n ti àìsàn lọ́ṣẹ́ bà á ṣìmàlíkà. Ó ti lọ́wọ́ àìsàn báwọn àbẹ̀lẹ́wọ̀n máa kéde. Wọ́n fi ibi mẹ́ṣẹ́ gbogbo tí wọ́n wà bá ti ń tàn ìtúbà àwọn ìgbà tó ní problem kan. Níbi tí àwọn tó àwọn àwọn Nàìjíríà títí àti wa wọ́n ti ti gbogbo lọ́wọ́ ìlú ló ń bá àti ìdí lóba explanation àtìwá àdìwá àtìwá ìgbà ètò ìgbà. Ilé ìgbẹ́ ayé àdìsí ni ó kọ̀ láti ìwọ̀n ìtọ́jú tẹ́lẹ̀ ti jẹ́ ẹgbẹ́ èyí tí wọ́n wà pẹ́pẹ́ lè jẹ́ jẹ́ ìdí tí a ṣe fífi wọ́n ti jẹ́ to the side of the baby. Àwọn to the side of the baby. Ẹni tí wọ́n pè ní mọ́sálásí ní lọ́gbọ́ ẹ̀ yóò bẹ̀rẹ̀ lè pọ̀ sí nínú ilé tí kò lè máa ń bẹ́ Wọ́n ọmọ yìí ìgbẹ́ yìí káàkiri sílẹ̀ tí tó wà láàárá ẹni lọ́dọ̀ tí wá ní ìsìn àwọn adúgbò ní ṣíríkà tọ́jú ìmọ̀ láwọn ọjọ́ kí ni o máa bẹ́rẹ̀ lẹ́nu ẹ̀ṣìṣẹ́ màá rẹ̀ wọ́n kí ni o wọ́n ṣe mọ̀ وتجعل الجنوب عن يمينك اليمين شمال آه، الشمال تجعل الجنوب عن اليمين وتجعل الشمال في الشمال بيت وعيد بيت وطلبت الجميل ابن الضربات الدنيا إذا جعلت آه، آه، الشمال عن يمينه والجنوب عن شماله ولا إذا بدأ فيه وما صار هذا الحديث يدل على مشروعية الجهة فهو هذا الحديث على مشروعية الجهة حديث على مشروعية شيء Directionally, easily was directed to the wrong side. No matter how the people perceive it. Tí ẹ bá ti wá pọ́ ẹgbẹ́ báyìí, ìdí ti pè é ní àwọn ọmọ yìí. Ẹ̀rí bí ọjọ́ ọ̀gbẹ́ pátára ti sọ bẹ́ẹ̀ one ti ọ̀pẹ́ bọ́ọ̀ ti bẹ́ẹ̀ni, ìgbà ìgbé mi bẹ́ẹ̀ni kù. Ẹ̀ẹ́dọ̀mọ́ pé yàrá ní ìgbà abẹ́rẹ́ mẹ́sìlẹ̀ ìwọ̀n lọ́gbẹ̀rẹ̀ وبين المشرق والمغرب قبلة إن كنت لا أريد أن أكون قبلة وأقوم تعالى نعم اجتنبوا take and do a مشرق بالمغرب قبلة وقبلة Ìwọ́n tó báyìí, ìyàgbọ́n mọ́ṣírí ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀, mọ́ṣírí ìpínlẹ̀ mọ́ṣírí ìpínlẹ̀ wọ́n tó báyìí. tí mo gbọ́ fún bíi lé nínú aláwọ̀ òṣìṣẹ́ lójú. Irú ẹni ni fọ́ òkun àwọn òṣìṣẹ́ ìjọba. Lọ́dọ̀ ẹni tó gbọ́dọ̀ not not in àbí not lé lé rẹ̀ ẹ̀wù ìnáwó òru àbí ìdí ìgbà tó wà rẹ̀. Òkè ìdí ìgbà ọ̀gbọ́n. Eré náà ló ń bí i pé òun ló ń ṣe gbogbo ẹni tí wá ní inú nígbà tí wọ́n ti láì bá ti lè fún ìdí nígbà tí ìlú wà láì wọ́n kàn lọ báyìí ilé ìjọ máa ń ilé ìjọ ní dúró ibi náà gbogbo ìdí hàn kéde ẹ̀rọ gbogbo wọ́n ti fi kí kò tí ìjọ máa ń yí wọn àyàfi àyàfi ó ti lọ sọ wá lóko nígbà tí ìkẹ́ tí ẹ̀ gbọ̀n tẹ́lẹ̀ ìdúró òṣìṣẹ́ yóò pọ́n tó wá àwọn lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀tàrà àwọn gbogbo ojúlẹ̀ ìyàwó pọ́pá tó wá ẹ̀ẹ́dì díẹ̀ nígbàdá a ti sì ní ìdílé lórí láwọn ìsàmì tó bá rà lọ lórí ilẹ̀ òsìkọ́bì fún oṣù wọ́n máa ní kìí ṣe pé gbogbo mọ́sálásí náà tó bá ti wá bí náà ní kí wọ́n máa tó tó ń kòlò yìí ọ̀n tí ó tí wọ́n bá lórí tí wọ́n lò tí ẹ̀bá tó ní mẹ́ta láti wà ní ìyẹn lè rí pé ó ní ẹ yíyí ẹ̀ yíyí ẹ̀ yíyí ẹ̀ tó wá ní orí ẹ̀ tó ní ìgbàyàwó òbí dúró bí ẹ̀ ẹ̀tọ́ wá bẹ̀rẹ̀ lọ bí ilé láti ẹ̀ tó ìgbà àwọn yí bẹ́rẹ̀ náà ẹgbẹ̀rún àbí láti ẹ̀ lè kọ́ lè bá àwọn yí àánú bá sí nígbà ìrìnà yìí tí ọ̀gbá ti dídúró tí ọ̀gbá ti gbé ikú direction ní táàkùkù sọ gbogbogbélé ẹlòmí ìjọ mọ́lá àríwá ẹgbẹ́ ẹlòmí yóò mọ́ ní ìdí ẹlòmí yóò mọ́ bí ẹlòmí yóò mọ́ bí ní tí ọ̀gbá jẹ́ kí wọ́n fún òun bẹ̀rẹ̀ problem But I know you need a direction and a resolution for the problem. Máa bẹ ilẹ̀ ìgbẹ́ṣẹ̀lẹ̀ pé ó lára fáà wọ́n lọ àdíjì wọn wọ́n ní ti hàádẹ̀ àdíjì tẹ̀bí hún alàtàrókè tàbí tó rẹ̀ pánàbà wọlé. Àdíjì sí inú tó wọ́n wà káwọn ṣe káwọn fún bẹ́ẹ̀

gbogbo tó wà láàrin mọ́tí iná ṣe kéjà náà àwọn ọ̀wá ní mọ́tí ìgbà lọ́ṣẹ̀ tó bá wò sí nàìjíríà nàìjíríà làwọn wà máa bẹ́yìn náà àṣẹ̀máà wà bí ní ohun òtẹ̀lú between the west and the middle between the north and south but ó mọ́ lálàyé من حيث أنك تجعل الجنوب عن يمينك والشمال عن شمالك فدير عليكم وبهذا لا حرج فهو لا تسمعون الجوي ọ̀rọ̀ tí mo sọ bẹ́ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ pọ̀ fún ọ ìgbé táwọn máa ṣàtòjì wọ́n ní àfáàwà tí wọ́n ṣe fẹ́ràn ọ̀sán àárín àwọn ilé pọ́ọ̀sì wọn wọ́n lẹ́rẹ́ ìlú ní wọ́n ní ilé pọ́ọ̀sì wọn wọ́n ní ẹ̀rọ wá pé ìwé lọ́gbọ̀nkan wọ́n wá tún pé lọ́gbọ̀ ẹ̀sìn lórí lẹ́jọ́ wọ́n ní ẹ̀rọ amúkan bẹ̀rẹ̀ lórí ìkọ̀dé máa lọ. Ṣẹ́gbẹ́ ti ti bẹ̀rẹ̀ lẹ́jọ́ pé ọ̀nà bí i kíbla wà ọkọ̀dún sílẹ̀. Inú ọdún máa lè tẹ̀ mú géètì fún bẹ́ẹ̀ni bọ́ọ̀mù bẹ́ẹ̀ tó wá òun ní ṣe pẹ̀lú ìkírò lórí nǹkan ọ̀gbìn nígbà tàbí ọdún kíbla so lẹ́yìn àtàlàyé pé ìtọ́jú sí kíbla dandan ní àkọ́kọ́ mi ẹ̀kejì agbọ̀dọ̀ wá kíbla tàbí òkèlè pọ̀ tàbá wá kíbla tàbí ẹgbẹ́ rẹ̀ nígbà tá wọ́n fún lọ́wọ́ àwárí يبكي عليه نعم بيه نعم هذه بيه غاية كان الله كبلة كما جربي وما دين كبلة لهم سين وده قال ìpìlẹ̀ ní kí kò mọ́ lórí ìṣúrẹ́ ṣùgbọ́n ọkùnrin òfin sí nínú wa ìgbà òbí ìgbò láwọn ní ìjìnà òbí títí ọba gbé ìṣúrẹ́ǹtì dé nígbàtẹ́ ẹgbẹ́ àwọn ti kí àdìgbé ní pẹ́lá ti tẹ̀ bẹ́ẹ̀rẹ̀ tó dá ó dá nígbà tí ó gbẹ́gbẹ́ ó ti sọ̀rọ̀ àwọn tí wọ́n ń gbé ní àwọn náà ẹgbẹ́ lọ díje ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wọ́n ti tẹ̀ wọ́n ti tẹ̀ wọ́n ó ti lọ gbé gbúgbà rẹ̀ lọ́dẹ̀ lọ lẹ́jọ́ ní ìgbà ọkọ̀ ní ìgbà ọkọ̀ lè wà ní àwọn àdìgbà ẹ̀nọ́mù ẹ́ àwọn tí wọ́n ń gbà ó ti tẹ̀ wọ́n ti tẹ̀ wọ́n wọ́n mú ẹgbà tọ́nà gbogbo àwọn ìlànà fúnpẹ̀rún wọ́n pẹ̀rún o ìrìnlẹ̀ àpọ̀ láàrin jọmọ́ a ní ìlàjì gbé dáwọn àdéjì jẹ òjò ìkan wọ́n bí ìmọ̀ ilẹ̀ ara àwọn tó òjò èrí bí rò ẹni tó ń gbé lọ́wọ́ gbé lọ́wọ́ tó parí ìwọ́n tó gbọ́ lọ́wọ́ Àbú ìjẹ́jẹ́ ní àjọ́jọ́ ṣòro láàájọ́ ìlà. Irú àwọn ayé ìkúnlẹ̀ tí wọ́n ń tí ó pẹ̀ gbogbo tó wá ti gbẹ̀ẹ́gbẹ̀ àwọn jẹ́ ní gbogbo ọ̀dá fún ṣojú abẹ́rọ̀. Ẹgbẹ́ ìṣó bílẹ́bù ìmọ̀ ṣe wá àti wá ti kú òkú àti ìgbégáwà tó ìfẹ̀. Gbogbo wá ti gbọ́ ilé ìwọ̀n náà ti gbọ́nù. Wọ́n délé ìwé tó pọ̀ mọ́ra tó kó lápájọ ọlọ́pàá èyí bá fọ́ lẹ́nu òun lọ́rọ̀ pé wọ́n fi bẹ́ẹ̀ wọ́n ti kọ̀ọ̀rọ̀ kí ni àti torí ẹ̀sìn wa ẹgbẹ́ tó bá ń fi ràn ọ́ sábà tó tó ti láàrin bí òun ṣe èyí tó àwọn ẹ̀rí ọlọ́gbà tó ló a lè fún un múlò èyí tó àwọn tó bá tọ́lọ́ ọlọ́run gbà lẹ́sìn àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe ń lọ ọmọ tó kò kọ́ tó dáhùn àlè fún wọn fún sílẹ̀ ọ̀sẹ̀ one two three four nine one níbi ìṣẹ́lẹ̀ ọ̀hún. Thank you. Dia orang ibu itu jual juga kok jual. Àǹfààní ẹni wà nínú sí ọ̀pọ̀ ẹgbẹ́ lérú ga tó bèèrè bí ẹjọ́ ọmọ tó ní àwọn àwọn òṣèlú náà lẹ́gbẹ́ alóòsù mọ́ rẹ̀ kí wọ́n dé lé ní. Àwọn ilé ẹ̀kọ́ tó báyìí kọjú báyìí lọ́wọ́ ìrìnà kọjú báyìí, ilé ẹ̀kọ́ báyìí ẹgbẹ́ òun ní àwọn rẹ̀ tí mo tán mo wá lọ ní ní ti àdúgbà nínú padà délé ló wá bá ń fẹ́ láti ilé wa ìlú àhálà ibi tí a kọ dúdú ń sí lọ́lọ́nà jàmáà kí ló ṣe ẹgbẹ́ òun máa ṣe àwọn àdúgbò ọ̀pọ̀ náà a àti tàbí ìlú òní tó kí kí wọ́n á dé tàbí ìlú òní tó kí ó ṣe nílò ó ṣe pàtàkì tó bá wájú pẹ́lú yẹn ó kí ìrun sọ̀láńtò tó lè jẹ́ bí wọ́n ta àtàbí jù ní ọ̀gá ní tírí tààtì lọ́wọ́ rí tó bẹ̀rẹ̀ wà wọ́n ní tírí tààtì lọ́wọ́ rí pé ẹ́ ìjọ ilé kọ́ tuntun kọ́ ni ìkọ̀ tuntun kí lẹ́ ní oṣù kí ló dé tó bá fẹ́ jẹ́ alhamdulillah lọ́jọ́ tó Thank you. four Thank you sọ lọ́rọ̀tọ́lá gbogbo ẹni tí bàbá àti sọ́mọ̀ yìí pé kí ẹni ló ṣáàbò fún wa ṣùgbọ́n ṣáàbò gbẹ̀rọ̀kọ́ ní ìgbẹ̀rọ̀kọ́ ní ìfún àdàrẹ̀ oòrùn gẹ́gẹ́ ní ọ̀pọ̀ ìdájọ́ orí pé ìgbẹ́ ìdájọ́ ní abẹ́ pọ̀ tí ìhàn wà láàrin inú igbó lérò àmì ìsìn ibi tí ọ̀rọ̀ ń gbà wọlé láàárín àwọn ewé yẹn pọ̀ ṣáàbùn ìwọ̀n àpọ̀jù ìrẹ̀lẹ̀ ọjọ́ ọ̀pọ̀jù ṣùgbọ́n lè bá ibi tó wà kí ó bẹ̀ kúrò ní kọ́ńtìrì ó bẹ̀ tí wọ́n tó ń máa ń kí ìrùn tí ń lé ní fi ibi tí dàrẹ́ṣọ́n yẹn wà tó fi wà lọ. wọ́n kàn gbọ́ bóyá ní ọjọ́ ọ̀gbọ́ yín dáadáa ní tèmi ó gbọ́ mẹ́rin ó dàgbé lónìí lónìí bá wọn pé láàrín ìlú ọ̀rọ̀ ọjọ́ ní ìgbà. Wọ́n bá wọn ní àwọn ọmọdé kanákaná ní wọ́n wá àwọn kan. Òkè ilé ìgbà ń pe òǹkà ń wá wá àwọn ọlọ́gbà àti nígbà yìí. Ọ̀gá tó wá jẹ́ bí ìdá àtọ̀ ẹ̀ kò sáàbò pọ̀lú fẹ́lú nínú òrùn nípa ẹ̀. So, ọlọ́run ti gbé gbogbo bóòlù náà gbé dání gan-an ní àwọn máàkì gbé máàkì náà wá àti àwọn máàkì gbé ìdáwọn fèèkì tí wọ́n bá ń fi jẹ́ni lọ́wọ́ owó ẹ̀ẹ́dájọ fún ní ìgbà tí ó bá lọ jàǹkára ọlọ́pọ̀ jàǹkára ọwá lọ́ra jàǹkára yóò mọ̀ sọ́bí kan kọ́ rẹ̀ jù sí iwájú ilẹ̀ àwọn àkíkà yóò bá tẹ̀lé ń bá mú ẹni àkójú kíkà ọmọ ọ̀gbẹ́ tó gbé fún ẹni lọ́sàn tó ọ̀gbẹ́ tí ó pọ̀ jù nígbà lọ sí wọn ibi tó pọ̀ jù náà ní àti màbí ti fi ní jẹ́lẹ̀ pẹ̀lú tí wọ́n ṣe ìyẹn lè fi yẹn náà. Báyìí bọ́rọ̀ wa débi pé ọrẹ́ jẹ́ òun nínú ewu, ọrẹ́ jẹ́ òun lórí omi, ọrẹ́ jẹ́ òun lórí afẹ́fẹ́, ó dé bá mi. Ìyẹn ni ibi táwọn àti ìdílé ń bọ̀ wá. Wọ́n wà lọ́dún ní owó àkọ́kọ́ ìrẹsì lẹ́sẹ̀ pé ìgbọ̀ngàn ọba aláṣọ àbẹ̀tẹ̀ ti ń bọ̀ tó lórí ìwé ẹni ọdún ẹni tó wọn ní tó tó ọ̀rọ̀ ìjọ pẹ̀lú sí tó gbìyànjú kó lo orílẹ̀-èdè tí ò kú òní ìlú ẹ̀rọ ìjọ pé ìlú ẹ̀rọ àwọn àti àmà pé níbi òní tó ò ní yọ ìyá ọ̀pọ̀lú sí òbí rẹ̀ bá dé inú igbó ìlà àti igbó ìwò òbí tó wà àyàrá ọgbárùn-ún igbó àyàrá igbó ẹni wá dé gbogbo ní òòjì rẹ́sì ẹ̀rọ kúta nínú ìrìnlọ́rin ó ṣe jù kẹrí kéèkì tọ́tọ́ wọlé ní kí ló dára sí ní ilé wà kẹgbẹ́ ẹgbẹ́ ní ṣòro ní mọ́tò kọjú sí ìka títí yíra wàá fi fún owó ilé òfin yọ àbùdí wọn ẹ̀rí fún omi ọgbà ẹ̀yẹ tó inú gbóòrò kan náà sí ní ìfẹ́ ọwọ́ ní six plantation inú gbóòrò náà dé nínú ìmọ̀ àwọn ní nàìjíríà yọ yóò gba ẹ̀yẹ ìrìn ìlú number three Thank you. Ẹni lọ́gbọ́n fún ọjọ́ ń dáàbò ẹ̀rùn pọ̀ máa dáàbò ṣe lọ́gbọ́n. Mm. Masha Allah bẹ́ẹ̀. Ó bẹ̀rẹ̀ díẹ̀. Ẹ̀gbọ́n àti àwọn ọmọ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sí ní tó orílẹ̀-èdè díẹ̀ tó a bẹ́ẹ̀dẹ̀ tí a gbé láìrí àrí gbogbo àwọn ọmọ tí wọ́n ti fi wọn bá àrí ní ìfẹ́ ìfẹ́ new of the government, the way direction inner the division the policy. So ǹjẹ́ ọ̀kan ló wá ní wọ́n pàdá àdébú bẹ́ẹ̀dì rẹ̀. Èyí tó bẹ́ẹ̀ bá ń bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀dì rẹ̀ báyìí ẹ̀jẹ̀ rẹ̀ ìdìbò. Àwọn tó wọ́n sọ iná jìnnì àwọn akọ́lẹ̀ máa ṣe bá. Wọ́n wà lọ́wọ́ náà jò ní ṣe. Nígbà tó máa ti fún wa ní níta, kí bára orílẹ̀ ìṣẹ̀lẹ̀ báyìí so àìwá àwọn ìlú náà bí báyìí náà láti kọ́kọ́ tó fẹ́ já ọjà fẹ́ǹkì kékeré náà tó kékeré ó kù lọ́jọ́ ẹni sọ ìjọ tí máa pa sí gbọ́ bẹ́ẹ̀ndì kò gbọ́dọ̀ dájú náà nìkan bẹ́ẹ̀ndì gbogbo ilé ẹ̀lẹ́jọ bẹ́ẹ̀ndì torí pé ó ti gbé ọlọ́fẹ́ gbà mí náà tí ọ̀rá ń nínú tó ìgbà gbogbo ọjọ́ kékeré náà kíbílà náà ti wà bí ẹni kọjú bí oníjẹ́ ti gbé ní ojú ẹ̀mí ẹ̀sán pé yára tó báyìí àtẹ́gbẹ́ tó báyìí bí àná làwọn èyí ti kọjú. Gbàgbọ́ tó báyìí ó jẹ́ nínú ìdìbò bẹ̀rẹ̀ ọ̀la ọ̀la. Òun ló kọjọ́ pé ẹni tí ò bá ní gbèdé gbèdéke ìgbà ẹni pé èyí tí ọgbẹ́ ti dé ọ̀gbẹ́ mi bá dé ọmọ ní. Ìgbà tó ń bá ọ̀gá ọ̀gá ìlú ìṣúlẹ̀ náà bí ẹ̀wá ẹ̀kọ́ wọ́n ti tẹ́lẹ̀ wọ́n ti rí ní ẹ̀rọ ní ọba fún bẹ́ẹ̀ ní wa ti wá ẹ̀ fún àtẹ́lẹ̀ ní ọba dé wà ní èsì ìwọ̀n fún ẹ̀tọ́ mọ́ òkèlè àti ọmọ sọ́lá sí èrè yàtọ̀ sẹ́ni orúkọ bíbí ẹ̀ nínú ọmọ ẹ̀yà mo bíbí láti lórí ìrànlọ́ gbogbo ilé ìjọ ọyí sábẹ́ ìmọ̀ àwọn ẹ̀wà ní ní ọgbẹ́ ní ìgbà ìdìkọjá kí kókò jẹ́ máa lọ èyí tẹ́lẹ̀ tí rẹ̀ ń lọ́wọ́ tó jẹ́ sàn lábó ṣe ní bí òkò bí ó ń bẹ̀ nígbà tó ti sọ̀rọ̀ tó bẹ́ǹdì tí wọ́n tó wá fún wa ní ẹ̀kílọ́ bẹ́ǹdì kí ló kún bẹ́ẹ̀ lè ẹ̀bà pọ̀ lọ́dọ̀ àgbàgbé yóò sọ ló kún bẹ́ẹ̀ bàrà lọ kẹtọ́ rí wá ní àwọn ọmọ tí ó ti ṣe ẹ̀rú tó bá ti dé ní sọ́lá tí èdè tí ó ti pọ̀ jù díẹ̀ ẹ̀fí rẹ̀ torí pé kí bọ́lá ọlọ́run jíhà ọlọ́run ṣọ́kú lọ́láṣẹ́ nínú omi kò sọ pé dẹ́gbẹ́dẹ́ ní àkókò ìpínlẹ̀ lára ń jẹ́ ní ìgbà ẹ̀rọ náà wọ́n á lọ bẹ̀rí yẹn nígbà ahụ. tí mo fẹ́ ti gbé ìrẹsì sí fún ọ ní one thousand ẹgbẹ́ tó ń gbé ìdájọ́ ẹ̀dùn ìrọ̀ tí wọ́n wí lẹ́nu èyí tí mo ò fún kankan ọ̀sán ó kankan òun ló sọ pé òun yóò kàn ìwé lè fi ṣùgbọ́n tó bá lè ṣe báyìí fún àgbáyé dúró lù náà pè tí ó lọ èrú ẹ̀ lọ́nà òun kọjá competition tí wọ́n ní owó wọn ẹni tó bá lè gbé inú ẹ̀yẹ́ tó ń jù ìfún yàrá ìjù lórí ìgbà òdúdà ẹ́ tó bá ti wá pé ní èyí ọdún tó ti dìbò ìdílé lórí ìgbà ẹgbẹ́ ní yàrá ẹlẹ́lẹ́ ògbẹ́ni ní ìlú tó dé bá ní ìsìn bẹ́ẹ̀ tó bá wọlé tó ẹ̀ pa ìbẹ̀rẹ̀ ọmọ ọ̀ fi fi ìgbé ọba ti ṣe báyìí fún ọba tó ti dìbò ìdílé ní ẹgbẹ́ tó ń àti tí ọba yóò gba torí pé kèjì kò ní lórí owó kan. Wọ́n tún wá ní ẹni tó bá lọ sí mẹ́ǹtì ẹwà gbàgbọ́. Tí ó ń lọ ẹgbàgbọ́ ẹni tó bá lè gbé àwọn ten thousand ẹwà gbàgbọ́ òjúlùmù ìwọ tó fẹ́ ń sàwọn èèyàn wà fún ilẹ̀ ilẹ̀ àwọn ayé òbí láti wọn náírà wọn bá ilé sọ wọn náírà jẹjẹ nígbà kan ògbọ́dọ̀ lọ́gbà fún fọ́ọ̀mù tó wà fún ọ̀hún kan lọ́fẹ̀ẹ́ ni ẹ̀ ìwé ọmọ àwọn fún ìgbẹ́ tí ó wà nígbẹ́ ní ọlọ́gbà tó ti rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tí ó dára tí ó gbọ́ alárin lórí pé tó ọba ilé ìmẹ́sì yìí ń fún wọn ní one thousand tó bá pé one point five hundred mo ní kó lọ gba gbé ní ọgbà tó ti rẹ̀ tó tẹ̀tọ̀ ní pé ìlú ṣe tí mo ti pè ń lọ́gbọ́ àbí وعن آل وصحبه Thank you.